ó mà ṣe o ọmọdékùnrin yìí lọ wẹ̀ lódò ló bá bómi lọ. inú ọ̀fọ̀ ńlá ni àwọn ará ìlú Owaze níjọba ìbílẹ̀ Udu nípínlẹ̀ Delta wà báyìí látàrí bí ọmọdékùnrin kan tí kò ju ọmọ ọdún mẹ́tàdínlógún lọ tí wọ́n porúkọ rẹ̀ ní Clinton ṣe rì sódò kan lágbègbè náà Aláròyé gbọ́ pé ọ̀sán ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ni Clinton àtàwọn ẹgbẹ́ rẹ̀ mìíràn yọ́ lọ sí odò tí wọ́n sì lọ wẹ̀ láì jẹ́ kí àwọn òbí wọn mọ̀ sí i nígbà tí wọ́n ṣàkíyèsí pé wọn kò rí ọmọkùnrin náà láàrin wọn mọ́ ni àwọn yòókù rẹ̀ ké gbàjarè pé ọmọ yìí ti bá omi lọ sí ìsàlẹ̀ tí kò sì padà mọ́ ṣáájú àkókò yìí ni àwọn ọ̀rẹ́ Clinton ti máa ń sọ pé kò mọ̀ wẹ̀ ṣùgbọ́n máa ń dá lọ sí odò yìí lòun nìkan láti lọ ṣeré tẹ́lẹ̀ kó tó rì lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ yìí ní kété tí àwọn ọ̀rẹ́ ọmọ yìí mú ìròyìn ìbànújẹ́ yìí wá fáwọn òbí wọn nílé ní gbogbo ọ̀dọ́ ìlú ti kán ludò láti wá òkú ọmọ náà ṣùgbọ́n di àkókò tí à ń kó ìròyìn yìí jọ wọn kò tí ì rí Clayton inú ìbànújẹ́ ńlá ni àwọn òbí ọmọdékùnrin yìí àti gbogbo ará ìlú Owaze wà báyìí Jamiu Àbáyọ̀mí ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Aláròye Online TV